ẹ̀dá ò mọ̀ bákọsílẹ̀ ti dúró ẹ̀dá ò mọ̀ pé bàtí wáyé pàmàrí la máa rí ẹ̀dá ò mọ̀ bákọsílẹ̀ ti dúró ọmọ ènìyàn ò mọ̀ pé bàtí wáyé pàmàrí. bẹ́ẹ̀ni wọ́n jọ sọ́ọ́lì àwọn èèyàn wù ọ́ nígbà hm, tí wọ́n kọ́kọ́ bọ́ lára mu àmọ́ láì mú gbogbo orí ọ̀gbọ́dọ̀ fọwọ́ jẹ o wọ́n jẹ o. ẹ rọra ẹ rọra <coughs> ah! ẹranko nìyí o. kí ló ń tó bẹ́ẹ̀. Ah, ìgbà tó sì bùfẹ́ bí ẹranko. ọ̀ya sàmjẹ sàmjẹ ah. mẹ́rin mẹ́rin wọ́n ń pè ní kankan ẹnì kankan ọ̀rẹ́ nìkan tó gbogbo àwọn tó wà kù ní káàkiri ní ti ayé wọn ni. àìfẹ́fẹ́ yìí sàmì.